mo kí gbogbo ọkàn tó ní orí ọ̀fẹ́ láti máa wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bí ẹni tí tẹ fi ń gbọ́ mi ò ní di èmi ìyá alájẹ yín náà rèé mọ̀ngánà bá bọ̀ ọ̀rọ̀ èmi àmọ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi ẹni tó bá taba kó má fi ṣe bínú ṣùgbọ́n kó lọ rè tún bẹ̀ ṣe ni. lọ́jọ́ tòní mo fẹ́ sọ díẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ pàápàá jùlọ lórí fídíò tó ń go viral yẹn bí tá a ti rí àáfàá tó wé láwàní tó lọ rèé bá wèrè sùn nílùú Ìbàdàn kí ló dé àáfàá ẹ̀yin àáfàá ẹlẹ́bọ ẹ sì jáwọ́ nínú ìwà tí ò dáa ojoojúmọ́ ni àwọn èèyàn yín tó jẹ́ mùsùlùmí òdodo ń pariwo pé kẹ́ ẹ jáwọ́ kẹ́ ẹ jáwọ́ ẹ ọmọ ẹ ọmọkùnrin yìí àáfàá Saheed Shittu ojoojúmọ́ ló ń pariwo pé kẹ́yìn àáfàá ẹlẹ́bọ pé kẹ́ ẹ jáwọ́ àti wá ráfa àti wá sọ wípé gan ẹ Saheed Shittu paláṣẹ jù ni pé wàhálà ẹ̀ gan pọ̀ àṣé wàhálà rẹ̀ ò pọ̀ lórí ọ̀rọ̀ yín àṣẹ ẹ̀ lọ́rọ̀ ọ̀gbọ́n ìgbà wo gan lẹ fẹ́ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀tẹ́ lọ gbomi lákanú ná àáfàá ó rí pé lórí burúkú ni ẹ o ẹ ò tiẹ̀ kì í ṣèyàn rí olóòórùn sì ni ẹ pẹ̀lú ara rẹ sì le kí ni ọmọkùnrin yẹn sì gbérí mi ò síbẹ̀ kí mú ọmọ orogún kí n bẹ́ẹ̀ sàn mọ́lẹ̀ o sì tì í bọ̀ o sì dá sí olóòórùn oníwà bàjẹ́ ìkà ó wá gbé igbá jáde ó wá mú handkerchief tó wà nínú ẹ̀ tẹ́ ẹ ti ṣiṣẹ́ sí tẹ́ ẹ ti rí àbí ẹ wá tó fi mú ọmọbìnrin yẹn fi nù ún lára ẹ rí lálárùn ọpọlọ ẹ tún yàn án jẹ ìyà ò tó yà fọmọbìnrin yìí inú ipò tó wà yìí ẹ tún dákún ṣòro ayé ẹ nítorí kẹ́ ẹ lè jẹ́ èèyàn nítorí kẹ́ ẹ lè là ẹ ní là lójọ iṣẹ́ tó fẹ́ fi ṣe Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ ó jẹ̀yà ọmọ rẹ ó jẹ̀yà àrọ́mọdọ́mọ rẹ ó jẹ nínú yà láti ìran kìíní rẹ yìí títí dé ìran kẹrin lẹ́ẹ̀ fi jìyà yẹn ìwọ ti gbà pé bẹ́ẹ̀ èèyàn ò bá rí ọlọ́run rí òní kò sáṣe pamọ́ kò sí àti pàápàá ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ẹ̀sìn ẹ̀ sọ́wọ́ ọmọ aráyé ọlọ́run rí ọ o gbogbo ẹ̀yin tẹ̀sí ń wúrú ìwà bàjẹ́ yẹn ọlọ́run rí yín àwọn mùsùlùmí nìkan kọ́ là ń bá wí o a tún ní àwọn wòlíì ẹlẹ́bọ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà pásítọ̀ ẹlẹ́bọ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà ẹ lọ jáwọ́ nítorí kò sí nínú bíbélì àti quran pé kẹ́ máa kí wọ́n kẹ́ máa ṣẹbọ kò sí ń bẹ̀ pé kẹ́ máa lè yàn fétùtù ọ̀la ṣùgbọ́n gbọmọgbọmọ ti ń pọ̀ ju gbogbo tó ń ṣẹlẹ̀ yìí a sì ń gbàdúrà pa afẹ́kílẹ̀ ayé kó rójú kó ráyè ó ṣe wá jẹ́yìn tẹ́ ẹ wá tulẹ̀ ìsìn ọlọ́run tí ayé ń wò tẹ́ tẹ́ ẹ wà níwájú tí ayé ń wò tó yẹ pé ni tí wọ́n wò kí ń wòran èyí gangan lẹ̀ ń ba ayé jẹ́ irú àáfàá yẹn nìkan ni ó sì ó sì mọ pèrun àwọn kan mọ kírun lẹ́yìn rẹ̀ ó mọ gbérun báyẹn ọlọ́run ó fi ọ́ ṣẹ̀sìn àti pé nílùú ìbàdàn yẹn gbọmọgbọmọ mọ̀ ti ń pọ̀ jù ẹ dákun ijó òní náà tàlàjà kàúlà ṣẹlẹ̀ nílùú ìbàdàn náà ni tó náà ń bọ́mọ tó ń bọ́mọ ọ̀dọ́mọkùnrin tán gbé fún tó náà ń bá sùn tán wọn ọmọkùnrin yẹn ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu. ibẹ̀ yẹn àáfàá ńláńlá kan náà lẹ sì bu ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ lẹ́ẹ̀jẹ̀ ká ṣe torí ó yẹ kó ká mọ̀ bóyá ọmọ ń kú àbí ó kú ó yẹ ká mọ ipò tó wà ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ẹ ó jẹ́ ó jẹ́ ẹ ti wò ó pé èèyàn ńlá ni láwùjọ <laughs> ẹ ń bò mọ́lẹ̀ ṣẹ́yìn ò mọ̀ pé ntẹ́yìn ntẹ́ ọmọ aráyé bá bò mọ́lẹ̀ tọ́lọ́run bá lóun ò bò mọ́lẹ̀ ńkọ́ àsìkò yìí lèmi fi ń bẹ gbogbo àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí tó bá ń tó bá ń hùwà tí ò dá láwùjọ ẹ lọ rè jáwọ́ o àáfàá ṣìtù ó máa ń pariwo ní gbogbo ìgbà kódà a rí àáfàá ṣìtù gan gẹ́gẹ́ bí aláṣejù pé kí ló dé fi wọ́n lẹ̀ wàhálẹ̀ tí wàá pọ̀ jù àṣé wàhálà àáfàá ṣìtù ò pọ̀ jù àṣé mọ̀ ń tọ́mọkùnrin yẹn mọ̀ ń tó ń sọ lójoojúmọ́ ló ń pariwo lórí ẹ̀yìn àlá lórí ẹ̀yìn àáfà ẹlẹ́bọ àáfà ẹlẹ́bọ wọ́n ní kẹ́ ẹ lọ jáwọ́ ẹ̀ sì jáwọ́ ẹ̀yin náà lẹ́ẹ̀bọ́ ta tẹ́mọ̀ bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní ìsìn báyìí ah babaláwo kọ́ ló lọ bá mọ́wèrè báyìí o babaláwo kọ́ o àwọn oníṣẹ̀ṣe kọ́ o àwọn tó àwọn yẹn kọ́ o ẹ̀yin gan tẹ́ wá tẹ́ tẹ́ tó jẹ́ pé ẹ̀yin náà lè máa sọ pé ẹ̀ ń sin ọlọ́run wákàtí márùn-ún ò tó yín mọ́ àní ẹ kírun wákàtí márùn-ún kẹ́ ẹ yan sàká ẹ ṣètọrí àánú bọ́lọ́run bá pèsè owó kẹ́ ẹ lọ sí mọ́kà ẹ ṣe dáadáa sáwọn èèyàn ọlọ́run ó gbàdúrà yín kẹ́ ẹ mọ́ ṣàníyàn sọ́lọ́run ẹ̀yin náà tẹ́ jẹ́ pásítọ̀ tẹ́ jẹ́ wòlíì ẹ mọ́ ṣẹbọ mọ́ ẹ̀yin náà ẹ mọ́ lọ ṣọ́ọ̀ṣì ẹ mọ́ gbàdúrà sọ́lọ́run bẹ́ẹ̀ bá lè lọ ṣọ́ọ̀ṣì gan bẹ́ẹ̀ wà ní kọ̀ọ̀rọ̀ yàrá yín ẹ sọ fọ́lọ́run tẹ́ ẹ bá fẹ́ sọdún ọkàn yín fọ́lọ́run ọlọ́run ọba tá à ń ké pè ní kọ̀ọ̀rọ̀ tó sì ń san fún wa ní gbangba ni ó ní etí òun ò gbọ́ láti etí òun ò di láti gbọ́ wa ó ní ọwọ́ òun ò sì kúrú láti gbà wá ní ṣùgbọ́n ìwà burúkú nínú àwọn ọmọ ènìyàn náà ló ń mú ọlọ́run sún sẹ́yìn lọ́dọ̀ wa ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ẹ lọ jáwọ́ o ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ẹ lọ jáwọ́ o ẹ̀yin wòlíì ẹlẹ́bọ ẹ lọ jáwọ́ o ẹ jẹ́ ká yóò rojú ẹ jẹ́ ká yóò ra ẹ jẹ́ kójú kí ayé kó rojú kó ráàyè à ń gbàdúrà pé a fẹ́ èdè nàìjíríà dáa ẹ sì jáwọ́ nínú àkàntì òyò kẹ jẹ́ kí àlàáfíà ò jọba èmi ń lọ lílọ rí láàsì kí n má bàa kú láàsì ah, àáfà kínní ẹ sì lè ṣí i ó sì ó gbérí òkè ó sì kẹ́sí eléri ibú ó ṣe tó ó sì ó sì gbé sọ pé ó kẹ́sí kó tó dìde wéèrè òpònú olóòórùn olóòórùn àáfà.